Ara àdúgbò tuntun mà tún ti dé o Portable Zazu ṣe ó tún ti fúnyàwó ẹ̀ lóyún lé ọmọ oṣù mẹ́rin irọ́ ni irọ́ ni ni àwọn èèyàn ń fi ọ̀rọ̀ náà ṣe nígbà tí wọ́n rí ikùn àṣàbí simple tí í ṣe ọ̀kan lára àwọn obìnrin tó bímọ fún ọkùnrin olórin takasúfèé ní Habeeb Òkìkíọlá ọmọ ọlálọ́mí tí àwọn èèyàn mọ̀ sí Portable Zazu níbi tí inú rẹ̀ tún ti ṣe gogoro bí ẹni tí yóò bímọ tòní tọ̀la lẹ́yìn oṣù mẹ́rin tí ó bí ọmọ ọwọ́ ẹ̀ nínú fídíò yìí ni ó ti jẹ́ pé ó di mímọ̀ yìí pé ìṣe ni ikùn àṣàbí ń mì lẹ́ǹgbẹ̀lẹ́ǹgbẹ̀ tí ó sì kọ́ sí abẹ́ rẹ̀ pé ọmọ ọdún mélòó ni ọmọ tìyín wà kó tó di pé ẹbí mọ́lé e. èyí ló mú kí àwọn ará àdúrò pé kò mà sí àrà tí Portable mà lè dá ọmọ oṣù mẹ́rin péré ló tún ku ìyàwó ẹ̀ lóyún lé mọ́ lórí lẹ́yìn eléyìí làwọn míì tún sọ̀rọ̀ wípé tó bá ti wà lọ́wọ́ èèyàn kò sí ohun tí ò mà ṣe torí àrà tó bá wo lówó ní fowó ẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá bu ẹnu àtẹ́lu arábìnrin tó lóyún ọ̀hún pé aláìlójútì ni káti ẹ̀ gbọ́ pé kinní abẹ́ pọ́tébù ègbéjẹ ṣé kò yẹ kí òun tóun jẹ́ ìyàwó náà kó fi ọpọlọ ṣe kinní ọ̀hún tẹ́ ẹ̀ gbàgbé lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí ni obìnrin onítíátà tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀ yìí bímọ ọkùnrin fún ìka gbogbo áfíríkà tí Portable sì kéde gẹ́gẹ́ bí ìyàwó ilé kejì ní ọjọ́ tí wọ́n ṣe ìkọmọjáde ọmọ náà ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀dá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard